Aisha. Baba. That woman, now who be that one? Baba, na person will come marry me. Aisha said that person will pick marry you? Yes, Baba. So. Oga, now you always say go marry one sister, wa. And this woman, go marry one sister. Yawa, who say e this one, wa? Your body this one, wa? You are welcome, Oga. wallahi ita ka sai na tumani a gofuce mariyo to ba magana to ba magana kabiru kai nasiru kabiru a sama na wadda ka masa masa fafa akwai magana jesus jesus jesus yeah talai-talai akwai magana a'a saboda a na gogo yamma wacce samanin yamma wacce samanin ba mi wacce mara madata wacce samanin ijemoni ijemoni na problem na yi marry my daughter. look at what I go bring I go plug you are you playing I go plug you as money will like up so if we fit carry up get the carry you get the power everything now finish. Our television, our quality can. Are they ready? Are they ready? Our quality can. If we die ready the quality can, whatever they have finished. I will marry my daughter, Kaligo. Get scared, Mona. Baby, it won't be painful. Okay, just be strong. You're a man. You can take care of me. You will do it. Shut, shut up your mouth! It won't be painful. Yaro, Mark, I ask you again. I will carry out no baba i, I no plan for kin o. Hey! ayé mi tèmi bá mi. Please now be a man. It will be painful. I'll be here watching you. Okay, just accept it. It will not be painful. You say you love me back. Baby, do it now. Do it for our love. Please now. Baby, do it. It will be painful. I'll be yet be honest. ọ̀hún ti láti fẹ́. ẹ̀wọ́n tó bá ti dé ègúdí ara mu. ẹ̀wọ́n tó bá ti dé ègúdí ara mu. ẹ̀wọ́. ìdí alágbó ti yẹ kàtàkùn alẹ́ lọ́wọ́ àyè. wọ́n gbà ó amadu amadu wa Calm down, I'm here with you. Please calm down, I'm here with you. Hey, what do you want to do? Gujara. Hey! Awujara ti dé. Don't go my house. Ọ̀gá Amadu Sinafun. Amadu Ọ̀gá Ẹ̀dẹ̀. Jesus! Ìyá Ike òpò yẹ́ ọ̀lẹ́dẹ̀ ṣáàtì point one one money my pikin. Olùlò Amadu wa ní ẹgbẹ́ ògùdí ara mi.